ọba lórí àsìkò ọba tó fi àánú rẹ̀ tó fi ṣọ́ra àsìkò táwa yìí àbẹ̀ nípa àánú rẹ̀ ìṣọ́ra Señor, pase el hilo a la Corán, un hombre, kí náà ni mo tí wọ́n ṣe báwò wọ́n para wọn àdàpọ̀ ní jẹ́ ó ṣe báwò ó parẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ bí kọ́ lọ bí nǹkan jẹ nígbà tí ó sì lọ́dọ̀ nígbà tí bàánú jẹ bàbá ẹnì kọ́ lọ́wọ́ àwọn ọmọ pariwo náà. ṣe wá àwọn àyíká kéèyàn mọ ẹ̀sìn ó dá púpọ̀. kọ́ni kan fún ẹ lẹ́yìn tàbí ìsá ní wàhálà àkèyí máa ń la yàrí káàrí ọ̀fìn wàá إنسان ولا عاقل ní ṣe èèyàn wàlá àpèyàn ìsẹ̀ nítorí ẹ̀kọ́ máa ń láyà ìta ẹ̀kọ́ ìsọ̀rọ̀ ẹni tó yẹ kẹtẹ bá wọn gbà yà ẹ bá wọn tó wà má wà má wà àbá wọn kọ̀ọ̀lá ẹni tó bá ti mọ ìtàn àwọn tó síwájú rẹ̀ tó mọ̀ nípa aláàmà ìwọ̀n tó dé mọ́lẹ̀ àdọ́fà á eléyẹn tó bá ṣèmí láyé tó bá ṣe pé àádọ́ta ọgọ́ta ọgọ́rin ní ọdún tó lò àmọ́ àgbẹ̀ ti fi kún ọjọ́ orí rẹ̀ torí pé ẹ̀kọ́ tó bá kọ́ lára wọn yóò máa lọ kiri irú orí ikú táwọn àná ṣe ọlọ́run fẹ́ káwọn aláwọ̀ ṣe bẹ́ẹ̀ látàrí bẹ́ẹ̀ ọwọ́ bọ̀ torí pé gbogbo tí wọ́n máa ń pè ní ìtàn ìtàn àwọn tí wọ́n bá súnmọ́ àyàn ní máa ń yẹ ìyàwó tí kì í bá ṣe wípé ìtàn bá kọ́ à àwọn àgbàtà alẹ́ mọ̀ tó tún lè yí wa lò àwọn àgbà tó bá wà lọ sí wa ilé ẹ̀fẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan lẹ́yìn Yorùbá náà wọ́n máa ń fi orí ìtàn bẹ́ẹ̀ ni àgbẹ̀ bí ìtàn máa ń kà sẹ́wọ̀n pé ìtàn ọlọ́run alẹ́ fíìmù rẹ̀ náà bẹ́ẹ̀ ni alẹ́ wọ́n fi ń sún ìtàn torí eléyẹ̀ ló lè yẹ wọn fi pàpọ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ wa mo tẹ̀ sí pé àwọn díẹ̀ díẹ̀ wa ni àwọn àkọọ́lẹ̀ àwọn alárúbáwá náà bá àwọn àkàkàn láyé nípa àwọn èèyàn kan tí ọlọ́run ọba pa tó sì alágbára ni wọn tó lè jẹ́ wípé ààyè kò sí ilẹ̀ lábáwá làwọn ọ̀kan nù wọn ni áàbù tẹ bá láti jẹ́ nù sọ̀rọ̀ lárúbá fún ìwọ ní àlẹ́ áàrìbà wa mùsáàrìbà wa abẹ́ àti gbàgbé ni lárúbá wa náà làwọn náà ìran wọn kà parun tí ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀sìn bí wọ́n ṣe wà yẹn Hadramaut Hadramaut ìṣe Hadramaut Hadramaut Hadramaut tálá yẹn gbẹgbẹ ibẹ̀ ni ìlú Yamani ìgbéyàwó ìgbé ìdáníyàwó ìgbé bákan náà àwọn sámúdáwá àwọn sámúdáwá àwọn láàrin ọ̀dọ̀ àwọn ará ilẹ̀ lárúbáwá ní Hijaz mọ́ṣáàmù àárín àwọn méjèèjì náà wọ́wọ́ ìlú wọn náà ní ìgbésà nílùú wà lọ́dún yìí bẹ́ẹ̀ náà ni àwọn sábà wadai suka rashi saba yi mai na baɗin tafai tafai da yanke saba ilimin náà yamani lọ ṣé àgbàdí àjọṣepọ̀ yamani má ìdárò táwọn pé àwọn tí ismail fẹ́ nínú ọmọ wọn àwọn ará yamani ni abájúgbàgbé ni torí pé ìlú méjèèjì náà súnmọ́ra wọn ṣé tí mo sọ èso yé wa wáyé ẹ̀jẹ̀ pé lára kàá wà àrùkùnù zamani bẹ́ẹ̀ ìbùkọ́ fèsì yamani nù àrùkùnù sáàmù bẹ́ẹ̀ ìbùkọ́ tó àbùkù sáàmù nìyẹn. mo rò pé àjọ mi yé àwọn àdúgbò yẹn wọn jìnnà síra látàrí bẹ́ẹ̀ àwọn lọ́gbọ́wọ́ ayé àlẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá àwọn àtàyẹ́ lẹ̀ mo bẹ́ àgbàdo mo wa wọ́n bá àwọn àtàn yẹn pé àwọn kan wọ́n débi báyìí o ọlọ́run ló pa wọn pẹ̀lú nǹkan báyìí àwọn kan bẹ o wọ́n débi báyìí o tí ẹ̀ mọ̀ pé àwọn sọ ẹ ṣe bá ẹ gbọ́dọ̀ sí ìlú sọ̀rọ̀ tó fi ẹ máa rí wípé ẹni tó wà ní yámà tó jẹ́ bí gómìnà bẹ̀ fún ara abasa náà pè ní abọ́ra yámà nílẹ̀ tó kó èrè wá wọ́kà abá tó ń bẹ wọ́kà tẹ́rù máa bí wọ́n ti tún máa bí. òun lọ́la kọ́ sọ́ọ̀tì tó lọ́wọ́ darí gbogbo lárúbáwá síbẹ̀ òun sì ẹ̀rí wọn kúrò náà nìkan náà lárúbáwá bí lọ́bẹ̀ tó lọ sàpàtà síbẹ̀ tóbi ní tóbi náà wà lọ́ka. àwọn ẹ̀mí ẹ̀gbẹ́ ara wọn ni wọ́n máa kiri síra wọn kọ́kọ́. àwọn àtàǹkà tó sì ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n bá a àwọn tó wá panu yẹn kí ló ṣe sábà bí ìpanu fún wa ولقد أهلكنا ولقد أهلكنا ما حولكم وصرفنا الآيات وصرفنا الآيات لعلهم يرجعون سيرتي وباري كيما pàtàkì òjì nígbà tí mi tí ò bá rí òjò kì í ẹni tí wọ́n bí sínú ọ̀rọ̀ níbi ọ̀pá ní kò ní mọ pàtàkì ọ̀rọ̀ tó lọ sí fún ẹni tó sọ òtójú rẹ̀ rí tó tọ́lọ̀ wá ní kó padà máa ń jẹ tí wọ́n bá gbọ́n tí ń dé òsì àjọ àti òun ṣe kọ́ ọlọ́mọdé owó tó sì mọ́ láéláé kò ní bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tòró ti mú ojú wò ilé ìjẹ́ tí gbogbo ìgbàlù tí bá ń gbá tí ọ̀bà rẹ̀ ti ń di àkójọ bá ti jẹ́ ẹ̀nà bí ọba ti rẹ̀ ti gbà tó àwọn tẹ́fẹ́ nínú tẹ́fẹ́ lóko wọn àmọ́ pé àwọn ń sùn tẹ̀kọ̀ wọn mọ̀ bí òsì náà yẹn ti ẹ̀sìn alálẹ́ nǹkan wọn tó gbà àwọn ẹni tó ń kọrin fún wọn ní ló bá jọ bí. ìjọ míì náà bá wáyé ọdún à tó náà wáyé pé ìgboro dùn tó wáyé yóò lọ wọ̀ lóko mọ́ ní èsì àìmọye lẹni tí ń bẹ lóko ìgbádùn ìgboro ti gbòòrò yóò lọ sí sí oko ní ó dókòó àwọn bàbá rẹ̀ yóò wá sùn gbòòrò bẹ́ẹ̀ náà yóò bẹ́ẹ̀ náà lè jẹ́ fún sáwọn akótó kàkà sí rẹ̀ ìjọba jẹ́ kò ń báyìí ó ní àá èkó ẹwà nínú méjì ló lè kọ́ lóko wọn ẹgbẹ́ ní ìmọ̀ wọ́n yára gbọ́n àti mọ̀ sọ nítorí ń sọ yẹn ni ọ̀rọ̀ làmúyàrọ̀ àná jàálìnà hàrọ̀mà àmìnà ويتخطفه الناس مش حوالينا ويا سورة واحدة زعتي زعتي أولم يروا أن أولم يروا أن حملنا أنا جعلنا wàyó ta kọ́kọ́ fún nọ́ọ̀sì à ah, bẹ́ẹ̀ wọ́n mo sọ fún iná àgbẹ̀ta bá ti sọ fún ẹ bá wà ọ̀gbẹ́ni wọ́n dà. أولم يروا أنا wà lọ́mi wà kí فإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون آه لا طبعا فإنكم وإنكم لتمرون عليهم هنا جابي بدلا إن جابي تولون فان آي فان ما يجيب بدلا Yorùbá àjọ yìí ẹ̀ ń gbàbẹ̀ láàárọ̀ ẹ̀ ń gbàbẹ̀ lálẹ́ iṣẹ́ ìlà kan yìí. So àwọn èèyàn wọ̀nyí wọ́n á bá ìtàn àpàrọ̀ wọn lẹ̀ fún ìwé tí wọ́n sọ ní oyé wa wọ́n sì mọ àwọn abi tí wọ́n gbé orí pàpàrọ̀ wọn wọ́n bá lẹ̀ kẹsẹ̀ tọ̀tọ̀ pamọ́ ọlọ́run wa rán wọn létí rẹ̀ ń bí pé wọ́n làkọ́jà àhàlákínà máa ṣàwùlẹ̀kùn mìíràn lẹ̀kùn ọ̀rọ̀. wọ́n làkọ́jà àhàlákínà máa ṣàwùlẹ̀kùn mìíràn يرجع أعطي بلده بينين وعما كيرجة كيرجة بيبتي أما عدوكي بيبتي أما سمداواتي بيبتي أما سبع مالا سبع تمانجي ألا أني أفهمه وصل kò lè sí ẹni oúnjẹ níyà tó ní ní ìjà lórí ẹ mọ̀ ọ́ àwọn èèyàn wọ̀nyí nígbà tí wọ́n ara wọlé àná kíyàwó tó dé ọlọ́run àṣẹ sí wọn débẹ̀ yàrá ìyẹn làkúnà dérò ọ̀rọ̀ àṣẹ sí wọn ọ̀rọ̀ hùwù sàmà áàdì ọ̀rọ̀ sọ́ọ́lì ṣùkú. sí àwọn sàmúdà síbẹ̀ ní abẹ́ kan oníṣẹ́mi ní sísè ọlọ́run ní sọ̀rọ̀ fún ayé àyáàtì wà dọ́ṣná ayé àyáàtì wọn mọ̀ tó bẹ́ẹ̀ aṣàlàyé àwọn ẹ̀rí wà fún un a mú àwọn àìfúdájú àyíbáyé náà àyíwá àbíṣà wá sí àwọn ẹ̀rí tó mọ̀ pé yẹsì. àwọn tọ́lọ̀ wọn náà ìránṣẹ́ ọlọ́run tí wọ́n lóòótọ́. àfọwọ́n alámì pàdé ká ń sọ̀rọ̀ fún ayé àyáàbù àwọn àwọn àmì wa wá lóríṣiríṣi lóríṣiríṣi àwọn wà náà tọ́lá yẹn ti dínà bí àdéhùn ayé mílẹ̀ àyà ó lè súnmọ́ púpọ̀ wọ́n ní tó máa sọ̀rọ̀ fún náà mọ̀nàkọ́ àjọ mi ẹgbẹ́ kejì náà ló oríṣiríṣi oríṣiríṣi torí kí la fún fún wọn aláàmì ẹ máa gbọ́ wà láyé ẹgbẹ́ ìdájọ́ ìgbà sọ ìdára ọlọ́run ti sọ ara àwọn àmì yẹn kí ló jẹ fún wọn kí ló jẹ fún ẹrú ló sì kí ló jẹ kí làwọn àmì yẹn jẹ àwọn àmì náà lẹ àmì náà ní jẹ síbẹ̀ làwọn. ó jẹ́ ìmọ̀ fún ọmọ ìmọ̀ ni wà máa dùn náà máa zì mí náà àtà ní àtàrà sólà ń tọrọ kò sọ nítorí wọn gẹ́gẹ́ tí ò bá nímọ̀ nípa nǹkan ó ní ó gbọ́dọ̀ mi já ọlọ́run ẹ̀jẹ̀ yá àwọn àyà tuntun wọn wá bá wọn yẹ ìmọ̀ ti lọ́dọ̀ wọn bá ìmọ̀ òsì má lóbìnrin láàlá àwọn ìyá ọ̀jẹ̀ ọ̀fẹ́ lè jẹ́ kù níbi tí wọ́n ń ṣàlàyé fún wọn pé kọ̀ọ̀kan sani sẹ́ẹ̀rì fún ọ sára ẹni pé àwọn àwọn oríṣiríṣi àwọn àmì yìí wá kẹ́lẹ̀ padà kí wọ́n má bàa sọ wípé àwọn ọmọ pé ọ̀dà ni ọ̀dà wọn padà. ẹ gbogbo ẹni tí ìmọ̀ bá di ọ̀dọ̀ tí ọ̀bá jáwọ́ nínú pàlàpàlà yóò sì òfò sọ́nà ọlọ́run nìyẹn kì í ṣe pé wọ́n ń ṣépè. àìrọ̀pá àjọ fi yé. وعالمه بعلمه لم يعمل مع الظلم من قبل أو وجمال العلم إصلاح العمل وجمال العلم إصلاح العمل جامد المنطق بالنحو فما سبب يخرب لي رب العلم ọlọ́ọ̀ni wọ́n sọ ọ̀rọ̀ fún ayé àti ìkọ́mù tó fún jáde a fi àwọn àmì hàn kí tí wọ́n á ṣe àmì tó ń bù àwọn àmì tó pẹ́ a tún wá ṣe ní oríṣiríṣi bí wọn bá yọ ẹ̀ wọ́n yọ. àdéédé mú àwọn àmì wá àwọn wá yàrá yàrá yàrá òkè ẹ̀wọ̀n. yóò pa àwọn ọmọ rẹ̀ amídùmọ̀ rẹ̀ náà kọ̀ yóò fi pàlàpàlà rẹ̀ ẹ̀ pàlàpàlà ọ̀rọ̀ rẹ̀ wà ń pọ̀ sí òbí rẹ̀ ní ọjà lórí ọjà rẹ̀ tó ti kọ́ tó ti wí fún ọ láyà tó fi kún wọn dọ́là ìdá àkàdé ọlọ́run mẹ́rin bá ti mọ̀lẹ́ ní ọba sọ̀rọ̀ lórí kó ní àbá ẹjọ́ àjọ yìí dáadáa o torí kíkà lọ́pọ̀ àjọyé kúkiri àwọn èèyàn ní ìsìn nínú tèmi yẹn ní pé àwọn èèyàn ní àyè àgbàgbà mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ fèsì àwọn èèyàn ti yí pé èmi gàdá fẹ́ lu ìmọ̀ lọ ẹ ló ti sè. ahọ́n ti gùn lọ́dọ̀ ọlọ́run ní apá àwọn tí bẹlẹ́gbẹ̀ẹ́ bí ẹni rún mílíọ̀nù ìfọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ fún àlẹ́ àyà. القيام sẹ̀gbọ́n ọlọ́run ló pa àwọn àyà fún ní bá ṣe rí padà mọ̀ wá ṣe rí ibi ẹni tí kò á mọ̀ bá ti lè pọ̀ mọ́ kò sí ní ọ̀pọ̀ ọmọ ẹ̀yà gbogbo ẹni tí ẹ̀sìn ọba ti gba pálapàla lọ́wọ́ rẹ̀ pálapàla nìyí wà. wọ́n kà wọ́n lé lórí àyíká wọn wọ́n kà wọ́n lé lórí àyíká gbọ́ sọ̀lá. wọ́n ní non-believer àbúrẹ́kọ̀ tí ọmọ pípò lè lọ because believe kan náà wọ́n ní sí náà ẹgbẹ́ mi yóò tẹ́bá lọ́dọ̀ àwọn alágadá àbáwọn sáyẹn rẹ̀ báwọn alájú wọ́n bí gbé kò ní sí jẹ́ non-believer kò sẹ́ni tí ò believe ohun tí ká ló kó believe ló yà tí wọ́n lè ká kó wọlé jẹ́ non ìmọ̀ wọ́n yẹ kọ́ mi ṣùgbọ́n non-muslim wọ́n yẹ sí lọ torí ẹ bá pẹ̀lú ní mùsùlùmí náà ó lè dá wàhálà rẹ̀ lẹ́yìn tẹ̀lé wọ́n wà fún mi pé iná tẹ láwọn ènìyàn ń bọ òun kọ́ ni wọ́n ń bọ wọ́n á sọ fún mi wípé omi tẹ láwọn ènìyàn ń bọ òun kọ́ ni wọ́n ń bọ igi tẹ láwọn ènìyàn ń bọ òun kọ́ ni wọ́n ń bọ wọ́n fi wọ́n ṣe òun ń

tí ẹ bá ní pé sọ ẹni táwọn akáńpè lọ́lọ́run kò bá ara mu síbẹ̀ náà ẹ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀rí bómi tó ti ní òjò ẹ̀rí bómi tí mo rẹ̀ ti pọ̀ ẹ̀rí bómi tó ti dìfẹ́ǹsì ni wọ́n máa ń dá wá fún ilé ìdúró sí tẹ́ńpá àwọn ẹ̀ka dìfẹ́ǹsì ẹ̀ kí ni dìfẹ́ǹsì ẹ̀ wọ́n á ń wọ́n àṣọ pé dandan ó dé òwe wọn wà ní píktọ̀ bọ̀ píktọ̀ yẹn ó máa lé òkè wọn máa pé àwọn òṣèlú ẹni tí mò ń sọ ẹni tí mò ń ṣe náà ní pẹ́tọ́ rẹ̀ wà ní ìwà sí ìjẹ́ ẹ̀hìngàjẹ́ kí so pẹ́tọ́ rẹ̀ yà ó lè rẹpísẹ́ǹtì ẹ̀ pẹ̀lú pẹ́tọ́ tí wọ́n bá wọ̀ fẹ́ tọ́jú ọlọ́dọ̀ rẹ̀ ìmọ̀ bóyá àti mò ń sọ yẹn yọ àyè kí wọ́n mi rẹ́rẹ́ mọ̀ sí wọn. ṣé láwọn àmì ìdẹ́gbẹ̀dọ̀ fún ẹlẹ́nìkan náà ṣe Islam àwọn inú àwọn kan bá nílò ọkà àbí nílò ọdún tó ìdẹ́gbẹ̀dà tí ó fi zero ọlọ́run wá ní àwọn tí wọ́n ń ẹ máa bọ́ọ̀lù ti sọ pàlọ́wọ́ láàrin sọ̀rọ̀ fún alladhina ittakhadhu min dunillahi qurbana ẹgbẹ́ kùrbánù lókè àwọn tí wọ́n mú ní kùrbánù ìmú wọn ní kùrbánù wá sọ wọn di àríyá ọlọ́run bá mi lọ́mọ lọ́sọ̀rọ̀ فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة لو أما بين أبيكم ẹ̀sìn wọn pé ìtàkọ̀dà àwọn olùbí méjì lónìí wọ́n ti àkọ́dà àwọn ọ̀hún níbi ọ̀hìn máa rọ̀ ní ìlà àgbọ̀bẹ́. tí ọ̀ tí ì jẹun ni wọ́n á ń sọ̀rọ̀ bí àgbẹ̀kọ̀ yàrá yìí èmi tí mo ti dáàbò látàárọ̀ gan-an mi lòkè ti jẹun àyẹ̀wò abámi ìtẹ́kọ̀ọ́rú àwọn nǹkan yẹn ní kùrùbá ní àlìhà wọ́n ń jọ́sìn fún pé àlìhà ní nǹkan tí èèyàn ń jọ́sìn fún àbújá sí ní jẹ́bẹ̀ tẹ̀fẹ́ ìlànà àbújù sí àlìhà tẹ̀mọ́ bó ti dáhùn ẹ̀hán àwọn àlìhà ní àwọn àbújá sí ní ọlọ́sọ àwọn àbújá sí ní kùrùbá náà wọ́n mú wọn tí a bá sọ ma ife ẹnìkan ọ̀bọ̀ fún gọ́dọ̀ fàáyọ̀ ní bọ́ ó kà gbé ní síwájú kó máa fi sàtẹ̀kùn ní ọ̀dọ́ rẹ̀ lórí ìdíkùn bá wa bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ máa ní àbúrò mi ilá ní ọ̀pá ní ìbò náà ilé tí bá bí àwọn sọ ànábì sọ ẹ bá nàbì sọ tẹ́ ẹ bá jẹ́ kẹ́ tí ń sin àná tí ń pe iṣẹ́ lọ́lọ́ mú bá jẹ́ kébì nígbò wà lẹ́nu tó wọlé oríwòye gan bẹ̀rù sáré ìwà lọ́n tó wà lọ́mọ aláwọn sáré ìgbé táwọn yẹn máa ń gbé ẹni tó rẹ̀ lọ bẹ̀ wọ́n gbé lọ gbádùn àwọn ẹ̀ wọ́n kó lè bá gbádùn tóbi ilẹ̀ gbọ́ ká tẹ́lẹ̀ láwọn ìdánimọ̀ sọ ní báyìí wọ́n mọ̀ ìròjẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọ̀gá tààní kẹ́ ẹ bọ́dà tí mo sọ ní ìdí àwọn méjì tí wọ́n ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ à ah, láyé ilẹ̀ náà ẹ ẹjọ́ bá máa kọ́ lọ máa ń nígbà tí ìyá ọlọ́mọ bá dé nígbà tí ìbínú ọlọ́mọ bá ń sọ kalẹ̀ tọ́láwúlà ní sọ̀rọ̀ ohun ìlàdí náà jáfàdó mẹ́rin ìlú الله قربانا آلهة فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة ẹ musa tẹlẹmí ni musa tẹlẹmí làákà yẹ yóò gbó mu ntí o tó kájọ àwọn ọmọ yẹn ọgbọ wọn ń tọ́ bá dọ́kọ̀ ẹlẹ́rìí ọ̀dọ́ gbọ́dọ̀ lẹ́yìn. eré ìdóbi ẹ̀kọ́ sẹ́rí kúrò níbi lára ẹ̀ka tí ń ṣe yóò rí pé òun smart òun mọ̀ mí pamọ́ ọwọ́ smart bẹ́ẹ̀ pípẹ́ ara ẹ̀ mùsùlùmí ìdí lólógbò ọkùnrin ọ̀hún pé pé alẹ́ làwọn olóògbé máa ń ṣe mítò wọ́n sì mẹ́yìn wọlé wọ́n yọ wọlé ìjọ́sìn fi mẹ́yìn wọlé ni pé wọ́n kọjú sí àwọn ọmọdé nìkan ara wọn àbúrò nìyẹn nígbà kéèyàn kankan ọba kọjá wọ́n sáré ẹ̀dá àgbàtà ló ní ìyàwó mọ́ṣáláṣí bàbá ọmọ mọ́ṣáláṣí. àwọn àgbàtà láwọn ní í ṣe kùrọ̀bá tó ló sàmọ́ wọn lọ́wọ́ táwọn kan wọn yóò padà nínú àwọn ṣe mọ́ ẹni ológun ọmọ bọ̀ jẹun wẹ̀ mọ́tò tó pa òkú tó wà lóṣẹ̀lẹ̀ gbàgbọ́. ìgbà ta ni yóò gbé wù ta lè sọ tí wọ́n á ti bọ̀lọ̀ kílẹ̀ wá kọ́ ó lò wọ́n fẹ́ kílẹ̀ òkè hàn ọ̀rọ̀ ní bá ní bọ́ọ̀lù àánú ọlọ́ni àwọn kan wọ̀nyí sọnù mọ́ ọ lọ dọ́jú báyìí mo ò ní àwọn nígbàdí àgbẹ̀. ẹ má o kíyàwó tó dé kí ló síwájú ní láti ẹ̀wà kí ló síwájú ìmáà ẹni tí wọ́n mọ̀ tí wọ́n bá rí láwà wípé àmà ní ọlọ́run kọ́ nínú ìfẹ́ oníkanwá ọlọ́run mọ̀ kí wọ́n lè bá aṣọ ní padà ń bí ẹ̀kọ́ ọlọ́run tí wọ́n á ní ẹ̀rú jáde wọn ní ìgbà ààrẹ ní àwọn tí wọ́n rò káwọn dára ilé àwọn tẹ́kùn lé pé yọ́ọ́ dà wọn kalẹ̀ àrùn lọ́dọ̀ àná وذلك رزقهم وما كانوا يفترون وذلك رزقهم وما كانوا يفترون رزقهم كذبهم رزقا ẹnìkan máa fẹ́ra rẹ̀ lábàṣìṣe ìrọ̀lẹ́ pa láwọn ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ní ẹ̀ka ìjà àbára ìrọ̀wọ́ pa àwọn abẹ́rẹ́ àpẹẹrẹ mi ara wọn gbọ́dọ̀ làwọn pa dáhùn bàbá àwọn ṣe dáhùn bàbá lọ́mọ àdókò nígbà bàbá rẹ̀ sọ ti bẹ́ẹ̀ bíi aláwọ̀ àwọn bàbá rẹ̀ náà máa ń bára wọn sọ̀rọ̀ máa lò fún àròkò náà máa ń pa ju fóònù yẹn máa ń pa àròkò torí tó bá sọ pé ẹ̀sìn àtọ̀run ìwájú fóònù náà àtọ̀run ìwájú àbílẹ̀ ẹ̀kọ́ ni ẹ máa ń pa àròkò ránṣẹ́ kó oníkàmáròkò lọ èkó ẹ má rò pọ̀ káàdì ẹ̀wọ́n jẹ́ bí mọ́tò má rò pọ̀ níbẹ̀. Gbàdáàdà ní táwọn èèyàn ń ṣe nítorí pé kò sí mà kò yé wọn. Nígbà yìí bí àwọn ẹgbẹ́ wà mysterious kò sí yé wọn. Sálàyé mi nítorí pé àdá máa á sìn lọ́wọ́ ọlọ́run dá wọn gbogbo ẹ̀dá wọn àwọn ibi tí ò ti sí àwọn èèyàn ń ṣe làwọn bá fi wọn ní àlùfàtọ tó dáwọn kan máa ràn wọn lọ́nìí ebi tí ìmọ̀ bá ti dé àdúgbò jọ̀rọ̀ mọ́mọ́ kí ìmọ̀ ó tún àgbọ́yé rẹ ṣe kí ìmọ̀ tún iṣẹ́ ọwọ́ rẹ ṣe. ẹ gbọ́ níjọba gbọ́ ìtumọ̀ tá à ń tún onípọ̀lá ṣe ní ọ̀rẹ́ ẹ máa wọ ọlọ́ni ẹ̀pà bísí ọ̀rọ̀ bí kàlẹ́ ìdáhùn ẹ̀pọ̀ kí lọ́wọ́ pàṣẹ gẹ́gẹ́ bí túùlù tí a fi máa ń yín máa kíkà irinṣẹ́ ìmọ̀ ni sẹ́mi bí àṣẹ ìmọ̀ ló pa ẹ bá ń pa ẹ̀ka ìparí sóra yìí kàlá láàbù tẹ wà ìdúdẹ àṣìlúdù amọ̀lù náà lè dàmú kí ló ń ṣe takọ́rù bí yàrá amọ̀lù náà lè dàmú ó fi àṣẹ bẹ̀rẹ̀ kọ́lọ́ fi ṣẹ́ pẹ̀lú ẹ̀ ah, gbádùn mẹ́rin ó fi àṣẹ bẹ̀rẹ̀ súra yẹn ó fi iṣẹ́ parí ẹ̀ torí ìmọ̀ tó ní ọgbà ọdọọdọ lónìí kó fi sí lọ tọ́ ọ bá wá tọ́ ọ bá ṣe wá sódé wà kó sáré ìbáàdà ní tó fi ìbáàdà ó sí o. Yorùbá dọ́mìyé mẹ́tẹ̀lé o ẹgbẹ́ ní ọmọ kí o àbá ìrọ̀lẹ́ bí ẹ̀ náà máa bí ẹ̀yìn dá sọ̀rọ̀ mẹ́tẹ̀lé o wá sí lóyìn mọ́ta àkọ́kọ́ tí ọba ti rọ ọlọ́run ọmọ pèsè ta ayé èèyàn lọ bú ní ìlú ní lọrọ tíṣà tó máa dún ẹ̀yẹ tó bá ní pé ìlú náà tó máa ń yẹ fún yàn àwọn yàrá máa gbé fò àbí ìyọ oníyàn sí kẹta màkà àti àmọ̀ rẹ̀ ti lọ ọ̀pá fún ọ. ní a máa ń sọ wípé àwọn sálà fún àwọn sábà wọn àárín ìkẹta tó ṣe pé fífi ilẹ̀ jẹ́ kúfù àbí àwọn ẹ̀dá àti pé mùsùlùmí ó lò ń jẹ yó tí nà òbí ní tóbi lẹ́mìí rẹ̀ máa tí ó yí màá mà máa fi múlẹ̀ orí ikú ńlá àti ọlọ́mọ ìjọba yàtọ̀ wáyé pẹ̀lú tó ń lọ́dọ̀ àti tó ń wá wọn yìí nínú fún ilé ẹ̀wá máa yẹ àwọn èèyàn bí ní kákínkì bá tó wù ẹ̀mọ́ yẹ àwọn tó ń pẹ́lá wọn ní àbúrò ní ọdún dé ibi iṣẹ́ ní lálẹ́ kan ní kìsà náà kìlà rọ̀ wọ́n sùn wọ́n lọ sí ìlànà àwọn ìṣòwò amúṣe wọ ilé ìwòsàn àgbàpọ̀. alùpùpù làwọn kan sùn wó làwọn ti sùn lọ ni ẹbí ní ẹ̀bá sì ti kí ló ṣe wọn náà máa sọ láti ọ̀nà sí àwọn yóò kí gbà tó bá di àwọn òní kí padà mọ́ ẹ̀ ní nǹkan ṣe ọ́ kí á máa dùn sí kéwú òwúlò tí iṣẹ́ ọ̀bá ti ṣe kí ni àti ah, ọ̀bá ti fi iṣẹ́ ọba àtàwọn ìdílé ayé ayé bí mo bá ti sí lọ́dọ̀ rẹ̀ nígbà tí àwọn ìbá sọ fún ìbọn yìí sọ fún ipa rẹ̀ pọ̀ àwọn ọmọ ẹ̀ lọ. fàlàwọ́lá aṣọ ọ̀hún làdínà ká ní ojú nílá ìfọ̀bá àárín àpá ìtọ́lé gàdà pààrọ̀ fífi àwọn ẹ̀kan yẹn ní ọlọ́run lẹ́yìn ọlọ́run àdàpàrọ̀ fífi agbára tì sí àwọn ẹ̀kan yẹn lẹ́yìn ọlọ́run àdàpàrọ̀ àtẹ̀mí àti ọlọ́run ìjà sọ ọlọ́run ló fún wa ní mà wa ní ìmọ̀ yẹn ọlọ́run àdúṣe wa ọlọ́run tó ṣe é lò wá ìfọwọ́sọ. 세월이 와. 어, 마음. 어야. 어, 영화는 뭐 맞을 수 kò sí wàhálà látàgbé máta látàgbé ìtumọ̀ ìpè má ti lè kó wọlé oní tí èsì wọlé oní kọ̀ wá. sọ̀rọ̀ àwọn tí bá yàn ọ́dà mọ́tò fún àyè mọ́tò sọ̀rọ̀ ìdá wọn kàn fi hàn pé inú mọ́tò táwọn táwọn kọ́lọ̀ wọlé fẹ́ fúláàtì lọ́kọ̀ nígbà ìjẹ́ tára ìyíbá ìyẹ̀ wà ìgbàgbọ́ kò ní máa lò ṣùgbọ́n tó sọ ni pé yín ń bọ̀ gẹ́ẹ̀tì rẹ̀ kìí ṣe pé kó wá ní kankan lẹ̀ kó ní bọ̀ gẹ́ẹ̀tì eléyìí gangan ò yẹn lè dá wà lálẹ́ ṣàkóso sọ pé òun ní eléyìí lọ́dọ̀ ṣùgbọ́n bọ̀ gẹ́ẹ̀tì rẹ̀ ló máa pẹ̀lú ìdíje rẹ̀ àwọn ọ̀gá tó wọ́n ní àyè báyìí wọ́n ti bẹ̀rẹ̀ àyè báyìí eléyìí ní ẹjẹ́ ìdìbò ní ìdí two hundred àpò one fifty percent ẹ báyìí dákun fún mi láti ẹ̀rú ti lọ́dọ̀ rẹ̀ tọ́jú ọlọ́sẹ̀ méjì tàbí iye kéèjì báyìí fọ̀ padà ṣẹ̀fẹ́ ní ìdílé alẹ́ mọ́mọ́ fẹ́yàn gba ẹ̀yìn yòókù náà lọ́dọ̀ ẹ̀rú oṣù tàbí fún mi. sóde ẹni ọlọ́wọ́ ìgbà tí mo ra one hundred mo ra mo wá fẹ́ ta ní eighty torí kí mo ti lójú ẹ̀ iye mẹ́mórì báyìí iye kìnnìkan báyìí kìnnìkan bí ara tó ti ta bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n sixty five ló gbà lẹ́yìn ẹ̀ wọ́n kò tó bá ní eighty ó ó gba fifteen máa ń yèrè tó ọjẹ́ mo rò wá láyé mi sí ṣàgbé wọ́n kọ́ lọ ní fóònù mọ́ tàbí fóònù ó ti lọ mú torí pé ń ṣe ẹ̀kọ́ ń ṣe láà ọlọ́run ìgbà fóònù ẹ̀yìn láti bá níbi jáwọ́ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yà àtàyàn ra fóònù olóòdí fóònù yìí àti pé kọ́lọ̀ rẹ̀ nígbà tó sẹ́ni wá dé wá wá bàbá kọ̀ọ̀ sáà pé ẹ láti sẹ́ni fóònù tí máa ń ṣe bá yẹn bá ní àkọọ́lẹ̀ ìjọ ìfún àmì kọ́ yìí bẹ́ẹ̀ lẹ́yìn níyẹn ni torí pé kò ń tún sọ fún òun fẹ́ ra ọjà jẹ ìṣẹ̀lẹ̀ ìgbàgbé wà ó wà ẹ̀yẹ ti lọ ní kíní kan ọ̀nà láǹfààní àgbègbè ẹ̀dá sọ̀wọ́ ọ̀pára mo rò aláwọ̀ yẹn sọ. àárín àgbẹ̀ ọ̀kẹ́. ọ̀kẹ́. gbogbo ẹ̀kọ́ bá ti jọ́ ìlú tí mo kì í mọ̀ fún lérò pé wọ́n kí nù ọ̀hún wọ́n wà kí tó dé ní ẹ̀yìn rẹ̀ pé ẹni kí n gbọ́n bẹ̀rẹ̀ yẹn tó sí wọ́n kí jáàmù lè mẹ́ta tó àbí méjì tó kú sẹ́ni ti ṣe ọ̀kan wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin rẹ̀ yẹn kò sú ara torí àlẹ́bí náà sọ̀rọ̀ ọjọ́ tó dé òkú pé ṣé ìrún ti dínkù yìí àbí ọgbà gbé ẹgbọ́n àti ní ẹjọ́ sọ̀rọ̀ kò dẹ̀ torí rẹ̀ bá mi ẹjẹ́ kí òkú mọ̀ àwọn kò sí sí òdì pẹ̀ tó bá ti pẹ́ nìkan ní ṣùgbọ́n tó mọ̀ náà máa dára kọ́. ẹ̀ẹ́gẹ́ nígbà tí ara àwọn hásìkò tí mọ́mù tó bá rí lọ fún wa mẹ́ ọjọ́ ti lọ lọ. nígbà tí ìyá ọlọ́run bá dé ẹgbẹ́ kò gbé yàrá mẹ́ bọ̀ ìyá ń bẹ́ ń bẹ́ tẹ bá ti lọ́wọ́ tọ́sí tó wà yẹ́ ń bẹ́ ìjọ ọlọ́run bá là àwọn jẹ wọn níyà ṣùgbọ́n nígbà tí ìyá yẹn dé ṣé àwọn àwọn tí wọ́n ń pè ní ọ̀sàlẹ́yìn àwọn akẹ́yìn tí wọ́n á dà wọn kalẹ̀ kò yé bá mi sùn àlàdé nàta ọ̀hún mẹ́jọ nìláyé àwọn tí wọ́n mú yàtọ̀ sọ́lọ̀ nípò bá ná ntí ó mọ̀ mú ọ̀sùn lọ́rọ̀ kí wọ́n á sọ wọ́n di òrìṣà fàlàyé aṣọ ìdí àtúnyí ẹ̀mú wọn wọ́n bẹ̀ fi ṣe kùrùbánì látara kùrùbánì tẹ́ mú wọn ẹ̀tọ́ ọlọ́run wá fún wọn ìlú sọ wọn lọ́sẹ̀ nígbà wọn bá ti wú ní ẹ̀tọ́ ọlọ́run kódà ká má pè ní ọlọ́run òrìṣà nìkan náà bóyá nǹkan tí mo sọ yẹn so kí ló dé táwọn nǹkan yẹn wà á ràn wọ́n lọ́wọ́ nígbà tí tẹ́bí torí kí ó jẹ́ jésù wọn ni pé káwọn ọba lásìkò káwọn ọba àjẹyà kí ni àwọn ọba àmọ́ wọn ṣe wá bá ọ̀kà lẹ́gbà tí ó lọ́wọ́ so ti kílẹ̀ wa so ti bẹ̀rẹ̀ subhanallah